والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثامن والسبعين وثلاثمائة في الحديث الثامن والسبعين وثلاثمائة وعن عائشة رضي الله عنها في قصة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم بالناس وهو مريض قالت فجاء حتى جلس عن يسار أبي بكر فكان يصلي بالناس جالسا وأبو بكر قائما يقتدي أبو بكر بصلاة النبي صلى الله عليه وآله وسلم ويقتدي الناس بصلاة أبي بكر متفق عليه وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا أما أحدكم الناس فليخفف فإن فيهم الصغير والكبير والضعيف وذا الحاجة فإذا صلى وحده فليصلي كيف شاء متفق عليه وأن عمرو بن سلمة قال قال أبي جئتكم من عند النبي صلى الله عليه وآله وسلم حقا فقال إذا حضرت الصلاة فليؤذن أحدكم وليؤمكم أكبركم وليؤمكم أكثركم قرآنا فنظروا فلم يكن أحد أكثر مني قرآنا فقدموني وأنا ابن ست أو سبع سنين رواه البخاري وأبو داود والنسائي حديثي وأن بيننا حديث eléyìí tí anabi sallallahu alayhi wa sallam náà fi ṣe àlàyé fún wa nípa àwọn àdájọ́ eléyìí tó rọ̀ mọ́ salatul jama'a hadithi alakoko ìyẹn hadithi yẹn ńlá wa Aisha radiyallahu anha nípa àtàn bá anabi sallallahu alayhi tó ṣe ṣe ìmáàmù fáwọn èèyàn ní ìgbà tí wọ́n wà nípò ẹni tá àárẹ̀ ń ṣe àárẹ̀ wo àárẹ̀ kú nítorí pé lásìkò táwọn ẹbí ń sọ àárẹ̀ yìí báyìí àárẹ̀ yìí pọ̀ débi pé kò lè lọ sí mọ́sálásí má kò lè lọ sí mẹ́síjìdì má àwọn èèyàn sì ń bùkátà kí wọ́n máa ṣe sọ̀látul jama'a a sì mọ̀ pé sọ̀látul jama'a kò lè ṣeé ṣe àfi lẹ́yìn imam imam náà sì là nàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún àwọn ìyàwó rẹ̀ onímúrò ababakar falyusalli bin nas ẹ pa abubakar láṣẹ kó máa ṣe ìmáàmù fáwọn èèyàn aisha kọ̀ láti jíṣẹ́ yẹsẹ nítorí pé fẹẹ ṣe láti takwa anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n màá tó ṣe pé bàbá rẹ̀ l'Abubakar wọ́n bá jẹ́ pé àwọn agbọ́ yìí sọ yé èèyàn àwọn alágàbàǹgebè ẹ̀dá àwọn olùjòdìjẹ sọ wọ́n á rí àyè láti ṣiṣẹ́ àṣetán láàrin yẹn bẹ́ẹ̀ kò lè má jẹ́ bẹ́ẹ̀ kí lẹ́yìn tó ń fẹ́ wí ebi ọmọ rẹ̀ níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ ebi ọmọ rẹ̀ ní Aisha talẹ̀ tún pé talẹ̀ tún retí kó pé kọ́ máa ṣe sọ láti fáwọn èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ làwọn munafikun bẹ́ẹ̀ ni wọ́n máa wí torípé almunafikun wọ́n wà ní gbogbo zaman àti ní gbogbo mekan gbogbo ààyè gbogbo ògbà làwọn munafikun náà wà ìdí ni tó fi jẹ́ pé Aisha radiyallahu anha ọkọ̀ láti lọ sọ fún bàbá rẹ̀ pé anabi sallallahu alaihi wasallam ní kẹ́ máa ṣe sọláàtì fáwọn èèyàn ẹlẹ́kejì Aisha ṣàlàyé léyìí fúnra rẹ̀ ó nítorí pé bàbá òun èèyàn kan ni tó ṣe pé ọkàn rẹ̀ ti lẹ̀ jù tó bá ti dá ẹnu lé alukur'an báyìí ó bẹ̀rẹ̀ sí sunkún ni èèyàn ò ní gbọ́n tí ń ké má lọ tààrà bí ẹkún rẹ̀ téèyàn máa gbọ́ torí rẹ̀ ń lòun ṣe kọ̀ láti jíṣẹ́ fún bàbá òun anabi sallallahu alayhi wa sallam wa wi o tún wi o tún wi o ni mo ro abubakar pẹlú sọlẹbi nas ẹ sọ fún abubakar pé kó máa ṣe sọláàtì fáwọn yẹn báyìí anabi sallallahu alayhi wa sallam wọn sì kọ́tìnì lé wọn jọ kan wọn wọ kan wọn rí abubakar ti bẹ̀rẹ̀ sí ní ṣe sọláàtì fáwọn yẹn inú anabi sallallahu alaihi wasallam dùn inú rẹ̀ dùn gan anabi wa gbéra pa òun náà dìde ó wá sí masjid òun náà fi wá darapọ̀ mọ́ wọn níbi ẹ̀kọ́ ńlá kan bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá yìí ó ní wípé kò sí àyè nínú sharia islam fún naibul imam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú sharia islam wa illa tó bá ṣe pé naibul imam bá wà pé baba náà ìbí tó bá pẹ́rù rẹ bá wà nínú sẹ̀ríà islam aslan kò nídìí pé kó sọ fún abubakar pé kó ṣe kíni kó máa ṣe sọlá fáwọn èèyàn torí pé idha ghaba ìmáàmù qama maqamahu naib nígbà tí ọba sí ìmáàmù ta ni ọba dúró láyé rẹ̀ náìbì so ṣùgbọ́n nígbà tí òsì ti jẹ́ náìbì ńlọ́fà ẹ sọ fún abubakar kó máa ṣe sọlá fáwọn èèyàn dẹ̀líìlùn lórí wípé kò sí náìbù tó permanent ni because tó bá wà só nídìí ká ṣẹ̀ṣẹ̀ tún sọ fún un òpin nǹkan tí wọ́n kàn sọ ni pé ìmáàmù onílé wa mọ́ ọ̀rẹ́ wọn. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ó túmọ̀ sí pé ẹ̀yin bó lẹ́tọ́ á rí náìbì náìbù lawal náìbù thani náìbù a náìbù b bó láti rí. mo rò pé ń yé wa because tó bá yẹ pé ẹ̀sìn Islam la bá fẹ́ ṣe ẹ̀sìn Islam yóò ní principles ó sì láwọn òfin tí ọ̀tọ́ kata pàṣẹ nínú àwọn àǹfààní tó sì wà nínú kò sí naib nínú àwọn àǹfààní tó wà nínú kò sí naib ó ní islam fẹ́ dínà kọnùkọ́họ́ ó fẹ́ dínà awọ̀ láàrin àwọn èèyàn torí ṣeéṣe kọ́ yẹ pé ìmáàmù gan kò pẹ́ kí ara náìbù kọ́ mọ́ gbà á wípé bóyá ìṣẹ́jú kan bóyá ìṣẹ́jú méjì bóyá ìṣẹ́jú mẹ́ta ni ló lé sígbà tí wọ́n máa rí ìmáàmù kí náìbù ó ti bọ́ síwájú lórúkọ ipò náà tiẹ̀ fẹ́ dán ẹ̀sìn mọ̀ kí tí ìmáàmù bá dé ó lè dun ìmáàmù àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́mọ́ wa jẹ́ pé àwọn ṣe sọ̀lẹ́ à nira wa sínú àmọ́ ṣe sọ̀lẹ́ nira wa sínú nígbà tó bá sálámà tán tí wọ́n sọ fún pé kí ló dé tẹ́ gbá wájú nígbà tẹ́ ti rí mi pé kí n dé ẹ̀ lè ṣe sùúrù ni ó after all ṣe bí sọ̀lá ti náà láti ṣe ibi rákà mẹ́rin náà láti àbá kíjú rákà mẹ́rin lọ ni after all kí ni tuma naib when there is no imam then naib lọ́kàn yẹn wàá lọ ṣẹlẹ̀ ìdí inú tó fi jẹ́ pé kò sí náà ìbò. ẹlẹ́kejì láwùjọ ibi tó jẹ́ pé tí lèmọ́mù kan ọba kú lèmọ́mù kan ò ní jẹ. tẹ́mátẹ́ nìkan ṣe náà kí ló ń fojú sùn bí ká ìmáàmù kú bí ká ìmáàmù kú bí ká ìmáàmù kú so that onovi di imam. so bí ká pé ìmáàmù kú bí ká pé ìmáàmù kú kí wọ́n fi di imam subhanallah tamanna rijalun an amuta wa in amut fatilka sabilun lastu fiha lastu fiha bi awhadi فقل للذي يرجو خلاف الذي مضى تزود لأخرى غيرها فكأنقدي àwọn kan ràn kàkí ń kú wọn ràn kàkí ń kú wọn ràn kàkí ń kú tí mo bá wọn kú sẹ́mi nìkan ní ń kú ni tí wọn náà ní kú wọn náà kú nígbà tó sọ fún imaamu shafi'i rahimahullah ike ibnu abd ibnu abdulhakam àbí ibnu wahab ibnu wahab ó ń fẹ́ bíi kó kú bíi kó kú bíi kó kú ibnu abdulhakam ló lọ sòfófó fún imaamu shafi'i ike ibnu wahab ibnu abdulhakam àti ibnu wahab wọ́n ń bẹ nínú àwọn olùmọ̀ malikiya wọ́n jọ ń gbé misr pẹ̀lú imaamu shafi'i àwọn yẹn wọ́n gba ti shafi'i púpọ̀ ju tàwọn méjèèjì yẹn lọ sẹ́yìn mọ̀ pé bọ́lá ọ̀sẹ̀ máa ń ṣe nǹkan rẹ̀ nìyẹn ẹnìkan gba tẹnìkan ju tẹnìkan lọ kìí sì túmọ̀ sí pé bọ́yá ẹni tó gba tiẹ̀ ọmọ ju ẹnìkejì náà lọ torí pé gbogbo àdánwò náà ni. so ẹni tí tiẹ̀ wá kú díẹ̀ káàtó yóò máa wo bí ká pé ẹ sí òsì nǹkan ọ̀dọ̀ ta ló ti mọ̀ lágbádá ni ah sí tí ì yóò máa rọ̀rọ̀ kan sí tí ì ah tó bá tiẹ̀ kú ni ah subhanallah. olówó ara kan pé kó wọn kú ikú kìí sojú ọ̀nà tó nìkan tọ̀ kullu gbogbo ẹ̀mí ni ọ̀tọ̀ kú wò. وكل الذي يرجو خلاف الذي مضى تزود لأخرى غيرها فكأنقد ìwọ tó ń ran kan pé kí ẹni tó bá kú tó bá ti kú ìwọ gbáyé rẹ̀ tó bá ti kú ìwọ gbáyé rẹ̀ a alkiyama ló yẹ kó máa múra fún o ilé ayé ọ̀rọ̀ rẹ̀ bí ẹni tó ti tàn ní. kò tó máa jà sí jàǹká ọ̀rọ̀ ni pàǹtí ni kò tó máa bẹ́ wulẹ̀ nítorí ẹ̀. so tó bá jẹ́ pé oyè kan wọ́n ti lọ́mọ kú pé tó bá kú o ẹni báyìí ni wọ́n bọ̀ ọbẹ̀ tó bá kú o ẹni báyìí ni wọ́n tọ́ sí ẹni tí ó yẹ kó tọ́ sí òun kí ló wọ́n máa ran kàn bí kápẹ́ ẹni tí ń bẹ̀ ń bẹ̀ kú ni tó fi jẹ́ pé gbogbo àwọn oyè báyẹn wàhálà lásán ni bí ọba àlú wàhálà lásán ni because gbogbo ẹni tó bá ti jọba àlú báyìí àwọn ẹni táwọn náà wò pé àwọn náà wà entitled sí káwọn jọba àwọn ọmọ fẹ́ bí kókú kókú ni bí kápọ̀ bá kú ọjẹ́ lónìí ó kú lọ́la pé òun náà sáti wọ̀ wéètàn káwọn náà bọ́ ọbẹ̀ jàre olóòtú wa gbà pé bóun náà bá ti bọ́ ọbẹ̀ lẹ́nìkan náà wípé bí kó náà kú ní kíni lọ́túnla òun náà sáwọ̀ wéètàn àbí ọwọ̀ wéètàn gbogbo ìyẹn bá máa kú báwọn. bẹ́ẹ̀ náà ni nígbà tí wọ́n sọ pé ìmáàmà mọ́sálásí ìbáyìí nísìn ẹni tí wọ́n bá fi ìmáàmà rẹ̀ lé lọ́wọ́ àwọn kan ti máa fẹ́ bí kó kú báwo ó ń mójútó mọ́sálásí wọn no no no lẹ́sẹ̀ hàdà yàní bí ṣe ń mójútó mọ́sálásí kò tó àní kó kú káwọn ọbọ̀ ọbẹ̀ torí kì í gba sàrà àwọn sì fẹ́ máa gba sàrà àwọn olówó ń bẹ ládùúgbò yìí àbẹ́yẹ ọmọ bẹ́ẹ̀ so yọ bẹ̀rẹ̀ sí ní ronú pé tí eléyìí wá kú tí mọ́sálásí yẹn bá bọ́ sí àwọn lọ́wọ́ jama ah la ilaha illallah so wọn mọ wọn fẹ́ bí kẹ́ni ẹlẹ́ni ó kú bí kọ́ ọ̀nà rún pa so ká tó wá tó wá ní eh, masjid àdúgbò ni à ẹ mọ̀ pé láwọn àní tẹ́lẹ̀ ó tún ga díẹ̀ sí tó bá ní masjid ìlú ni ńkọ́ à ẹrù so eléyẹn àwọn kan máa tá ń pa ni wọn máa tá ni bí kókó rẹ lọ́wọ́ bá kó lẹ́rú àwọn gbé ọkọ lélẹ̀ ẹ̀hẹ́n tó bá ní náírà ńkọ́ wàá lóṣù àbí oníṣòwò yẹ sọ púpọ̀ torí ẹ̀ kò sí náírà àwọn sọ pé ọ̀dà tí náìbù bá ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ọjà tí máa ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ pé tí lè máàmù kan bá kú ẹni tí ó jẹ lẹ́yìn ra kú ti mọ̀ ọ̀dà sẹ́mi kí ló máa ní náìbù lọ́wọ́ àwọn tó máa ní náìbù ta ni igbákejì igbákẹta àbí bẹ́ẹ̀ kọ́ ni igbákẹta ń gbà mí pé dúró de kí igbákejì ó jẹ tó náà fi fẹ́ bọ́ bẹ̀ yóò ti fẹ́ <laughs> nítorí ẹ gbogbo eléyẹn yàní kò nítumà nínú òfin ẹ̀sìn Islam imam kò sí naib ọ̀dà tí imam ọba ní sílé ńkọ́ yọ kàn sọ pé wọ́n lágbájá kírun fáwọn èèyàn tí ọba tún sílé wà bẹ́ẹ̀ lómi ìwọ ni kò kírun fáwọn èèyàn torí tí wọ́n ti dé wọ́n náà mi wọ́n náà mi wọ́n náà mi wọ́n náà bá máa ronú pé ókè ẹ yẹ kí n tiẹ̀ lè gbókun bí báyìí sáà torí ẹ ìwọ ni lọ́tẹ̀ ìjọba tún lọ́tẹ̀ mi wọ́n wọ́n wọ́n ló kì lọ́tẹ̀ ah bóyá ni wọ́n sì gbé kúrò lórí bàbá ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe fẹ́ nu pọ̀lọpọ̀ yé wa so eléyìí àǹfààní wà ń bẹ anabi sallallahu alaihi wasallam ni ẹ sọ fún abubakar kó ṣe sọláàtì fáwọn èèyàn ó ṣe sọláàtì fáwọn èèyàn anabi wa dé anabi jókòó aniyasari abibakar lápá òsì abibakar nínú riwaya kan ó jókòó lẹ́gbẹ̀ẹ́ Abubakar eléyìí òun ṣàlàyé ibo lẹ́gbẹ́ náà tó bá jókòó lọ́tún ẹ̀gbẹ́ rẹ̀ ni tó bá jókòó lọ́sì ẹ̀gbẹ́ rẹ̀ ni ó ní ó jókòó ní apá òsì Abubakar ẹ̀yin náà wò wò ní ìsinyìí báyìí ńbo ni ìmáàmù máa dúró sí lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń ṣe sọ́láàtù pẹ̀lú ẹ̀ ṣé apá ọ̀tún ẹni tí ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ ni ó wà àbápọ̀ òsì rẹ̀ apá ṣé muttafaqun alayhi àbí apá wà mọ̀ ń bi yín ni ṣé mutafakun alayhi àbí ìyapa wà mutafakun alayhi sah Abubakar ní sì ti ń ṣe sọláàtì fáwọn èèyàn bàtà nàbì dé wọ́n ti ń ṣe sọláàtì wọn lọ anabi sallallahu alaihi wasallam adé wọ́n á jókòó sápá òsì Abubakar táwọn ni lè máa ta ni máa mú láàrin anabi àti Abubakar ní ìsìn náà ẹ dáhùn sílẹ̀ yẹn sọ pé apó sì ni ẹni tí nílẹ̀ máa mú odò sí sẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sá so ọ̀dà anabi ti dúró lápò sí abubakar táwa ni ìmáàmù ní ìsìta ni máa láàrin anabi àti abubakar anabi ni ìmáàmù la anabi ó ṣe jẹ́ ìmáàmù nígbà tí bẹ̀rẹ̀ sọ láti síwájú ẹ̀. na eléyìí nípa anabi sallallahu alaihi wasallam kò sí wàhálà gẹ́gẹ́ bá anabi sallallahu alaihi wasallam tó ṣe jẹ́ ìmáàmù nígbà tí ò tiẹ̀ sáré tọ́lọ ṣàtúnṣe tó dé tó Abubakar ti ń ṣe sọláàtì fáwọn èèyàn tánàbí sallallahu alaihi wasallam dé táwọn èèyàn ń gbé ọ̀fun náà fi sàmì fún Abubakar pé nǹkan máa ń ṣẹlẹ̀ Abubakar kì í sì wẹ̀yìn nínú sọlá ó fi wẹ̀yìn ó fi rán nàbí sallallahu alaihi wasallam nígbà yìí Abubakar wá fà sẹ́yìn ó ní kánàbí ọ̀sá bọ̀ wájú ànábi máa bá sọláàtì sọ kánàbí ọ̀bọ̀ wájú sẹ́wọ̀n pé tí àmì tó sì wà nù àdìsí yẹn fi hàn pé rákà alákọ̀ọ́kọ́ náà lànàbì ti dé bá wọn. so eléyìí fi hàn wáyé pé ní nípa ànábì sallallahu alaihi wasallam wọ́n lè ti bẹ̀rẹ̀ sọ́lá kánábì ó wá gba ìmáàmà má ẹni tí ń ti ṣe lè máàmù lọ́wọ́ kó sì má nípa kankan lórí sọ́lá tiwọn níbi ìbàjẹ́ nítorí pé ta lẹni tó ní kó síwájú wa gan-an tánábì bá ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam torí di eléyìí báyìí ní ìgbà tí ìpìlẹ̀ bá ń bẹ ní ìgbà tí ìpìlẹ̀ bá ń bẹ ẹ tuntun forí pamọ́ ni ìpìlẹ̀ ń bẹ àwa ẹ tuntun kankan màtánà bíi ti ń bẹ láyé so wọ́n bọ́ sẹ́yìn ni so eléyìí ló ṣẹlẹ̀ nígbà yẹn anabi sallallahu alaihi wasallam wọ́n jókòó sí apá òsì abubakar so eléyìí sì túmọ̀ sí wípé ẹnìkan ò gbọ́dọ̀ bá anabi sallallahu alaihi wasallam dùn tọ́lọ́ ọba fún anybody whoever you may be ò gbọ́dọ̀ bá anabi sallallahu alaihi wasallam dùn tọ́lọ́ fún àwọn sàbí mọ̀ wọn ara wọn ńlọ́fà lẹ́fìrí pé Abubakar ọ̀fà sẹ́yìn níbẹ̀ yẹn nígbà tá níbi tára rẹ̀ yá ọ̀fà sẹ́yìn kí ló dé nígbà tí mo ní kọ́ ọmọ bá sọ láti lọ́tọ̀ ọba lọ́nà à kọ́tọ́ sọ́mọ bàbá kò háfà kó ṣe ìmáàmù fáwọn èèyàn kan tánàbí ń bẹnu wọn. orísọ àbí orísọ tọ bákan náà ní ìgbà tá níbi sallallahu alaihi wasallam ti ń sáré tó dé tó dó sí apá òsì Abubakar abubakar ti mọ̀ pé anabi ti di ìmáàmù nu kíákíá abubakar dẹni ti ń gbóhùn sókè láti sàmì fáwọn èèyàn pé ipò tánàbí wà ní o ipò tánàbí wà ní o ipò tánàbí wà ní o ọjọ́ àyè kejì tí wọ́n ti gbóhùn sókè sí allahu akbar rabbana walakal hamd lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam méjèèjì ó sì jẹ́ pé àárẹ̀ ló bì àárẹ̀ kú ẹlẹ́ẹ̀kejì nígbà tánàbí ṣubú lórí ràkúnmí rẹ̀ so eléyìí túmọ̀ sí pé ẹnìkan gbọ́dọ̀ bá anabi sallallahu alayhi wa sallam du ntọ́lọ́wọ́n bá fún un ẹnìkan kan gbọ́dọ̀ bá nàbì du ntọ́lọ́wọ́n bá fún ó sì ń bẹ nínú súnà náà alla tunazi al-amra ahla gbọ́ gbọ́dọ̀ báwọn ẹni tọ́lọ́ ń fi nǹkan lé lọ́wọ́ fà àwọn tọ́lọ́ ń fi nǹkan lé lọ́wọ́ gbọ́dọ̀ báwọn fà ìwọ ọmọ nǹkan kan nípa ẹ̀sìn ọkàn bọ́ wájú wọn náà fẹ́ máa ṣàlàyé kíni ẹni tó mọ̀ nípa rẹ̀ ti rí kó gbé ẹnu ẹ lọ́ni mo rò pé yé wa torí kó ọmọ bá bẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ torí kó ọmọ bá ba ẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ tó ń torí pé tí wọ́n bá sọ pé ẹ wọ́n náà lè sọ ìwọ́n náà lè wí ó sì àwọn èèyàn lọ́nà gbà tó bá sì sìn wọ́n lọ́nà ṣé ká máa wòran ó dìgbà tó bá tó sìn wọ́n lọ́nà tán ká tó pé nítorí ṣe ọ̀dá ni àbí ká kú ti sọ fún ọ nígbà tó dáwọ́ lé pé nítorí ṣe ọ̀dá panumọ́ kò sì panumọ́ bẹ́ẹ̀. ìdí nu màá fi sọ fún yín pé ọmọ kéwu alimam Abu Hanifa abu yusuf rahimahullah nígbà tó náà ti wò pọ̀ ti gba kíó gba kíó òun ti kọ́ kíó kọ́ kíó a a a tí wọ́n bá sọ pé kọ́ọ̀là kọ́ọ̀là tí wọ́n sọ pé kọ́ọ̀là kọ́ọ̀là kọ́ọ̀lù ó yẹ kéèyàn náà lè sọ pé kúlùtù pé wọ́n wí wọ́n tún sọ pé wọ́n tún sọ pé sẹ́mi náà á ní sọ pé mi náà sọ pé. ṣùgbọ́n ìní bàbá yẹn lọ́lọ́ wáyé kan jókòó nu masjid náà sọ pé wọ́n so bẹ́ẹ̀ lómi ṣe máa fẹ́ kánjú dolùmọ́ olódo so lọ́ba lọ jókòó ní eh, ibìkan nínú masjid Abu Hanifa ti wá rí because kí wọ́n tó sọ fún ọ pé máa ṣe ọ̀gbọ́dọ̀ ṣe bí mẹ́sìn Islam ṣe rí nu tí wọ́n bá ti sọ pé ìwọ náà máa kọ́yàn ọ̀gbọ́dọ̀ kọ́yàn bí mẹ́sìn Islam ṣe rí nu kì í ṣe nonsense kì í ṣe rubbish nonsense àsìkò tí Abu Yusuf wá bẹ̀rẹ̀ Abu Hanifa wá rẹ́ nìkan sí lọ bí léèrè béèrè báyìí tó bá sọ pé bẹ́ẹ̀ ni kó dá lóhùn pé bẹ́ẹ̀ kọ́ tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ kó ta kókó ní bẹ́ẹ̀ ni bó wá lọ fẹ́ gọ sí wọ́n ti parí ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nìkan jazakumullahu khairan béèrè wa wọ́n sì béèrè yẹn lọ́wọ́ ní bẹ́ẹ̀ kọ́ oníbèrè ni bẹ́ẹ̀ mà ni ah, a àjẹpẹ́ bẹ́ẹ̀ ni oníbèrè ni kò bẹ́ẹ̀ kọ́. <laughs> so ẹ bàbá tí wọn abilé ọgbọn ọgbọ́n olùkẹ káì nǹkan tí kọ ó ti ju ọpọlọ rẹ lọ kò ní jóun ó lè pé wọn ara ni ìgbà tí ó di ní ijọ kejì Abu Yusuf tètè yára lọ bá ṣéwù rẹ Abu Hanifa ah akramakumullah nke báyìí báyìí ni ìbéèrè báyìí báyìí báyìí ni mo dáhùn pé bẹ́ẹ̀ kọ́ ó ń béèrè ní bẹ́ẹ̀ ni mo tún ní bẹ́ẹ̀ ni ó ń béèrè tún ní bẹ́ẹ̀ kọ́ mo á ní kí wọ́n á béèrè pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ <laughs> alimami wa sọ pé ń bo wọn ti ń bí ọba ń bo èmi hàn ní máa máa ẹ àbí òye mo ní máa rọra kó àwọn ọmọ ẹ ok inú inú inú gbàtọ́ ọmọ tó sì lọ́ọ́ pàtẹ kalẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ báyìí ni Abu Yusuf tún padà lè kí o pé kò tí ì yá so eléyìí túmọ̀ sí pé la tunazi'ul amra ahlah àwọn ẹni tí nǹkan bẹ tọ́lọ̀ ń fún má bàa wọn dù àlàáfíà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí bá Abubakar ṣẹṣẹ ọ̀rọ̀ ra fi àyè yẹn lẹ̀ fún tani fanabi sallallahu alaihi wa sallam bí Abubakar ṣẹṣẹ súnmọ́ anabi sallallahu alaihi wa sallam tó kò láǹfààní àti gbọ́ wáyé rí pé bí màlíkà ṣe ń sọ̀kalẹ̀ ni òun náà sì ń bá a gbọ́ kò sí torí ànábì lọ́lọ́run fún kò fún Abubakar radiyallahu anhu ànábì sallallahu alaihi lọ́lọ́run fún kò fún Ali radiyallahu anhu yàtọ̀ sí ti yàtọ̀ sí sọkúsọ táwọn ṣí à ń sọ akhzahumullah torí délé inú ẹ̀kọ́ tuntun wà ń bẹ́ẹ̀ nù wípé ẹni tó lọ́n ẹ̀kọ́ tí tuntun bẹ́ẹ̀ ni pé ẹni tí bá ń ṣe sọ̀láàtù pẹ̀lú imam tó bá jẹ́ pé òun nìkan ni àbóhun nìkan ló dúró ti imam táwọn míín sì wà lẹ́yìn imam ẹni tó wà pẹ̀lú imam yẹn apá ọ̀tún imam ni ó dúró sí apá ọ̀tún imam ni ó dúró sí. ọ̀rọ̀ àyíta ìdáwọ́ kọfà ẹ̀yẹsẹ́rì imam yìí mọ́ hukmu sọ̀láàtì yìí tó bá dúró lápá òsì imam rẹ̀ ńkọ́ kí ni ìdájọ́ sọ̀láàtì rẹ̀ sọláàtù rẹ̀ lálàáfíà wàlákínnáhù àsáà sọláàtù rẹ̀ lálàáfíà ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ àìdá ló ṣe. nítorí pé anabi sallallahu alaihi wasallam wọn kírun níjọ́ kan ọ̀kan náà àwọn sàbẹ̀ ńjẹ́ Jábìr ó dúró lápọ̀ tún anabi sallallahu alaihi wasallam anabi ń kírun lóru Jábìr ó dúró lápọ̀ tún anabi sallallahu alaihi wasallam anabi ń bá sọláàtì lọ kọ̀pẹ́ kò jìnnà sàbẹ̀ mi tún jẹ́ Jabbar òun á dúró lápá òsì anabi sallallahu alaihi wasallam ó di kí wọ́n fa anabi sallallahu alaihi wasallam sáàrin anabi sallallahu alaihi wasallam wọn á mú Jábìr àti Jabbar wọ́n ti àwọn méjèèjì sẹ́yìn lórí sọláàtì yẹn wọ́n ti àwọn méjèèjì sẹ́yìn lórí sọláàtì yẹn torí ẹ̀ ànábì òsì sọ yìí pé ọwọ́ díẹ̀ tí jàbáàrú ti kí lápò òsì òhun kọ̀ lálàáfíà torí tó bá yẹ pé kọ̀ lálàáfíà ni ànábì ọba sọ fún pé kóun tuntun sọláàtù rẹ̀ bẹ̀rẹ̀ torí rẹ̀ ọwọ́ díẹ̀ tó kí yẹn lápá òsì tí wọn sọ pé kọ̀ lálàáfíà ó fi hàn á pé tó bá dúró lápá àlàáfíà ìmáàmù náà tí ìmáàmù fi parí sọ̀lẹ́ ó ní sọ̀láàtì yẹn làákínnáhù àṣàà àìdá ló ṣe. eléyìí sì ń tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún Abubakar etí ò sí fẹ́ lómi inú àwọn sàábé ẹ wo fẹ́ẹ́ sì pọ̀ tó gbogbo àwọn sàábé ńláńlá àwọn tó lọ́wọ́ bá ṣàgbéga ńláńlá fún kò sí ẹnìkan kan tí ó ní àpọ́nlé àti dúró sẹ́gbẹ̀ẹ́ ànábì báyẹn nínú sọ́lá àfitá ni Abubakar ẹ tiẹ̀ sọ Abubakar kọ́ máa ṣe ìmáàmù fáwọn èèyàn ọlá ni àbí ìsọlá ọlá ńlá ọlá ńlá torí ẹ̀ ló ṣe jẹ́ pé kìí ṣe gìrìwò gìrìwò ní sọ ní ìdọba àwọn ọba ìlú mi ò jù pínrín sí báyìí lọ ńlẹ̀ wọ́n kúrú ju gbogbo aráàlú lọ ṣùgbọ́n àwọn ọlọ́run ṣe ní kíni tó ṣe lọ́ba torí Abubakar radiyallahu anhu ọlọ́run ló gbéga kìí ṣèyàn torí rẹ̀ sọ yẹ ká fọlá fún àbí ọ̀kẹ́ ká fọlá fún ọ̀yẹ ká fọlá fún radiyallahu anhu tó bá sọ fún ọ pé nínú àlùmọ́ ìlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam kí ni wọ́n jẹ́ sí gbogbo wa abubakar muttafaqun alayhi àbí bẹ́ẹ̀ kọ́ muttafaqun alayhi kò sí yapa ń bẹ̀ àfi lọ́dọ̀ àwọn ṣíà akhzahumullah kọ́lọ́ dojú tì wọ́n. fakana yusalli bin nasi jalisa wa abubakar qa'ima a ibi ìfikùn ńlá tún wà ń bẹ̀ anabi sallallahu alayhi wa sallam wa gbogbo jama yòókù náà wà ń dúró nínú hadithi ti Jabir ibn Abdillah tí sọ abimi náà gbà wá ó lọ Ànábì sallallahu alaihi wasallam jábọ́ lórí ràkúnmí gbàtó sì jábọ́ lórí ràkúnmí àwọn wá bá àwọn wá ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ nígbà tó wà ń jókòó àwọn wá dúró àwọn ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wá fi ọwọ́ sí àpèjúwe fáwọn pé káwọn jókòó nítorí pé ń rí wa gbà pàkọ́ gẹ́gẹ́ bí ṣe ń rí wa gbà wájú ó lókù díẹ̀ lẹ́ẹ̀kan kẹ́ ẹ hùwà tí àwọn kèfèrí máa ń hù pẹ̀lú àwọn lọ́balọ́ba wọn ó kù díẹ̀ lẹ́ẹ̀kan kẹ́ ẹ ṣèṣe sí àwọn kèfèrí tí wọ́n máa ṣe pẹ̀lú àwọn aṣíwájú wọn ní ìgbà tí aṣíwájú ó jókòó táwọn ó dúró lẹ́yìn rẹ̀ ẹ̀rí pé aburú ni wípé wọ́n jókòó ọlọ́pàá dúró lẹ́yìn rẹ̀ sẹ́rí pé àìdáa ni ìwọ ṣe é wo jókòó àwọn kan bíi boy scout pé yan ágàjì àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ àwọn náà tún wá dúró lẹ́yìn rẹ̀ garando ìpè kínní ló kọ islam fa sẹ̀ǹkọ́ aburú lélẹ̀ yẹn àìgbẹ́sìn islam yé ni odó tẹ̀lé ẹ̀ ló ṣe jẹ́ pé kẹ́kọ̀ọ́ máa ṣẹ̀sìn islam lẹ́gbẹ́ gbẹ́gbẹ́ lẹ̀ ń ṣe àìmọ̀kan ò ti pọ̀ jù àìmọ̀kan ò ti pọ̀ jù because rules and regulations tí wọ́n fi lélẹ̀ nu ẹgbẹ́ yẹn ni wọ́n máa guide wọn kì í ṣe Quran wa sunnah tòrò pé bóyá àwọn ṣé wo ṣe jókòó tá à ní rí eh, bodyguard tí ó dúró lẹ́yìn wọn pé kí ni bodyguard abadan anabi sallallahu alaihi wasallam ó kù fẹ́ẹ̀rẹ̀ kẹ́ ẹ ṣe sí àwọn àẹ́jìm bí mọ̀lókèhìm ànífà lẹ́ẹ̀kan ó kù díẹ̀ kẹ́ ẹ hùwà àwọn kèfèrí tí wọ́n máa ń hù fáwọn olórí wọn tó jẹ́ pé olórí ó jókòó àwọn ó dìde torí anabi sallallahu alaihi wasallam ní kí wọ́n jókòó wọ́n jókòó so ń bẹ̀ yẹn fíkù tó wà ń bẹ̀ ni pé tí ìmáàmù tó bá ṣe sọ̀láàtì ní jókòó káwọn náà ṣe sọ̀láàtì ní jókòó gẹ́gẹ́ bí àdìsí kan tó ti síwájú wípé fa idha salla jalisan fa sallu julusan ajma'un fi riwaya ajma'in fi ukhra. pété ìmáàmù bá ṣe sọ̀láàtì ẹ̀ ń jókòó ẹ̀yin náà kọ́ ẹ ṣe sọ̀láàtì yín ní jókòó lápapọ̀ yín. so ṣùgbọ́n bí eléyìí làṣekágbá eléyìí làṣekáyìn tí anabi sallallahu alaihi wasallam ṣe anabi ń ṣe sọ̀láàtì ní jókòó gbogbo sàábé dúró ìyapa sì wá wà láàrin àwọn olùmọ̀ ní lóde kúkúrú èyí tá a faramọ́ ni pé àdìsí tọ́ka sí pé eléyìí nígbẹ̀yìn nínú ṣẹṣẹ anabi sallallahu alaihi wasallam pé tí ìmáàmù bá jókòó ṣé ká dúró ni àbí káwọn náà jókòó bí rẹ̀ ìgbẹ̀yìn yìí tọ́ka sí pé gbogbo ẹni tó bá ní kápá àti dúró kó dúró ni yàtọ̀ sẹ́ni tí nǹkan máa ń ṣe òun náà gbogbo ẹni tó bá ní kápá àti dúró kó dúró tó bá sì kọ̀ láti dúró sọ láti rẹ̀ bàjẹ́ nítorí pé ó ti dájú wípé léyìí lọ́kàn èyí tó sì kàn ìdájọ́ rẹ̀ ni pé a máa pa ntọ́ta kò tó síwájú rẹ̀ nígbà tá a bá ti lè pa méjèèjì pọ̀. ó túmọ̀ sí pé sọ̀láàtù fẹ̀ríìdọ̀ tí ìmáàmù bá ti ń ṣe sọ̀láàtì yẹn fún wa ó jókòó ni àbó dúró bó làwọ́ ṣe á dúró ni o á dúró. sọ̀láàtù fẹ̀ríìdọ̀ ìmáàmù jókòó àbó àwọn òsì lágbára láti dúró àfi kíláàsì á jókòó ni torí fattaqullaha mastata'tum anabi sallallahu alaihi wasallam sàlàyé fún wa tó bá lè ṣe sọláàtì ń dúró àjẹpẹ́ ṣe ń jókòó tó bá lè ṣe ń jókòó àjẹpẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ yẹn tó eléyìí fi hàn wá wípé tí imam tó bá ṣe sọláàtì ní jókòó eléyìí tó dọ́gba jù lónìí òun náà ní kíkàwọ́ ṣe kíni ká dìde dúró ṣùgbọ́n sọláàtù nàfìlà sọláàtù nàfìlà tẹ́ ẹ bá fẹ́ ó lè ṣe ní jókòó tó ń ti pọ́ lágbára láti dúró ṣùgbọ́n yóò gba ìdajì ládàá rẹ̀ tó bá ṣe kó dúró ni. ìmáàmù lágbára láti bẹ̀rẹ̀ sọ láti ní dúró ṣùgbọ́n kò lè parí rẹ̀ ń dúró. dandan èyí tó lè ṣe yóò ṣe èyí tí yóò lè ṣe yóò pati yóò bẹ̀rẹ̀ sọ láti ní dúró nígbà tó bá di pé sú yóò lọ jókòó yóò sì máa bá sọ láti rẹ̀ lọ bẹ́ẹ̀ tó bá tún di pé ó rí pé láti tún dìde dúró yóò tún dìde dúró títí tí ó fi parí sọ láti yẹn yóò máa ṣe bó bá ti ṣe bó bá ti ṣe gbà gbà tó lè dúró yóò dúró gbà tí ò lè dúró máa yóò padà sí ìjókòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìjókòó tí wọ́n wá ń jókòó láàrin yẹn lórúkọ pé òun ò lè tẹ̀síwájú ní dúró àwọn ò jókòó pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa mú lásìkò tó ń bá sọ láti lọ pẹ̀lú imam òyì kọ́ orí pé ò lè máa bá sọ láti rẹ lọ ní dúró má kò burúkú ojókòó wàá jókòó wàá máa bá sọ láti lọ wọ́n ti bá sọ láti débi kan tó rí pé ó lè dìde lọ bá imam tó dìde lọ bá imam títí tẹ́ fi parí sọ láti yẹn ètò ọba lágbára láti ṣe ọ̀gbọ̀dọ̀ pati eléyìí jẹ́ pòtùsù jẹ́mbẹ̀m Abubakar ó ń kọ́sẹ̀ sọ̀láàtì anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn sì ń kọ́sẹ̀ sọ̀láàtì Abubakar radiyallahu anhu eléyìí túmọ̀ sí wípé kò burú kí ẹni tó wà nítòsí imam kó máa kọ́sẹ̀ sọ̀láàtì imam kẹ́ni tó jìnnà sí imam ju ẹni tó wà nítòsí rẹ̀ lọ kọ́ máa kọ́sí ẹni tó náà tó súnmọ́ ìmáàmù jọ ń lọ gẹ́gẹ́ bó ti ṣe wá náà àdìsí kan tá a kà ṣáájú ànábì sallallahu alaihi wasallam ni ẹ má fà sẹ́yìn ẹ súnmọ́ mi ẹ kọ́sí mi nítorí káwọn ẹni tí ń bẹ lẹ́yìn tí yín náà ń kọ́ kó lè kọ́sí yín nù sọ́láàtì yín ṣùgbọ́n a sọ pé léyìí ò túmọ̀ sí ti ibnu abi layla tó sọ ọ̀kan nínú àwọn tabi'in ó ní tá a bá wá sí masjid tá a bá rí pé ìmáàmù ti sọ Allahu Akbar rúkú àwọn wọn ń bọ̀ bí ká bá ní rúkú ṣùgbọ́n kó tó di pa bá ní rúkú ní sami Allahu liman hamida ó ti gbórí sókè làákín àwọn kan nínú àwọn jama ò tí ì gbórí sókè Ibn Abi Layla ó sọ pé tí àwọn kan bá wà nínú jama tí ń tẹ̀lé imam tí wọn bá ti gbórí sókè ìwọ náà sáré rúkú pẹ̀lú wọn ajẹ́pọ̀ ti bára kánù Allah so eléyẹ ọ̀rọ̀ pé kọ́ṣe pẹ̀lú ẹni tí ó wà nítòsí rẹ tó súnmọ́ ju ọ lọ kò túmọ̀ sí wípé kọ́ wá sọ di ìmáàmù tó wá forídàjọ ìmáàmù wípé ti bá ìmáàmù ní rúkú faqad adraktu raka bẹ́ẹ̀ náà ni tí mo bá bẹ́ẹ̀ lómi tí èsè ìmáàmù lá bíi ń kọ́ o ìní sọ pé mo ṣe mo bá raka mo bọ́ kan nínú máa mú rúkú ṣé mo bá raka lópin ìgbà tí ìmáàmù bá ti ṣe kínní tó bá ti gbéra sókè eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o so eléyìí ọjọ́ àdìsí ńlá tọ́tọ́ka sí hukmu tabligh fi salah allahu akbar tí wọ́n rọ́ lẹ́yìn ìmáàmù rabbana walakal hamdu tí máa wí lẹ́yìn sami allahu liman hamida orúkọ rẹ̀ nù sharia islam ní kínní at khalfal imam at-tablighu khalfa al-imam ìyẹn ni pé ìjísẹ́ gbólóhùn Allahu akbar tí ìmáàmù ń ṣe lẹ́yìn ìmáàmù kájísẹ́ rẹ̀ fáwọn yẹn pé tọ́ Allahu akbar rabbana walakal hamd asalaamu alaykum wa rahmatulah asalaam gbogbo eléyà orúkọ rẹ̀ nínú sariya ni kíni atabileeɣo tìrẹ tó bá wà nù tírà tí yẹ bá ń wá ìdájọ́ kankan nínú tírà ntí kọ́kọ́ síwájú wíwá ẹni kọ́ mọ́kọ rẹ̀ tí wọ́n bá mọ́kọ rẹ̀ ó lè ṣe ọdún kan lórí pọ́ǹsì tíra tó ní wọn sọ́n pa rẹ̀ wọ́n sì sọ ẹ náà lọ́n gbà kọjá ojoojúmọ́ yìí ṣùgbọ́n wọn mọ́kọ tí ń jẹ́ sá so téèyàn bá mọ́kọ tí ń jẹ́ ọ̀tọ̀ ni téèyàn ọmọ wáká ọ̀tọ̀ ni téèyàn ọmọ wáká so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù so eléyìí jẹ́ hadithi alákọ̀ọ́kọ́ eléyìí tí àfa mú wa fún wa lónìí yìí nínú hadith abi hurayra tó tẹ̀lé radiyallahu anhu ọlọ́run nabi sallallahu alayhi wa sallam sọ pé idha amma ahadukumun nasa falyukhaffif tí ẹnìkan nínú yín tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn kó gbé sọláàtì rẹ̀ fúyẹ́ o tẹnìkan nínú yín bá ṣe ìmáàmù fáwọn èèyàn kó gbé sọláàtì rẹ̀ fúyẹ́ o kọ́mọ́ wa máa fàágùn lọ títí tí ó fi sú gbogbo jàmáà kọ́mọ fàágùn lọ títí tẹ́ni tí ò gbé ò gbé ó fi di pé ń sùn lórí sọ̀lẹ́ kọ́mọ fàágùn títí tí ó fi di pé kálukú yán o nígbà tí nǹkan bá ti pọ̀ jù a'udhu billahi a'udhu billahi minar riya asáde ọlọ́run níbi kárí mi ọlọ́run bọ̀ ẹ̀rù ọlọ́run bá sì máa báyàn tí ẹ̀ bá rí báyàn lómi ṣe ń sẹ́sìn kọ́mọ jẹ́ pé kárí mi ti wọnú ẹ̀sìn yìí torí purposely bó o sì máa ṣe ẹ̀rù ọlọ́run sì máa bà á ọlọ́run ọmọ tí ń bẹ lọ́kàn kálukú o ṣùgbọ́n àwọn àmì téèyàn máa rí pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe tí wọ́n ń dun ohùn tí wọ́n ń dúró kíníkà wọ́n ń ṣe lọ́sọ̀ọ́ wọ́n ń fàágùn láfàágùn jù ọlọ́run mẹ́jọ jẹ́ pé torí àwọn èèyàn tó tù sẹ́yìn wọn ni ọlọ́run mẹ́jọ jẹ́ pé torí àwọn èèyàn yìí ni torí tó bá jẹ́ torí tiwọn àṣedànù nù àṣeṣòfò nìyẹn èèyàn ò ní nǹkan kan tí ò fọ̀ èèyàn ò ní nǹkan kan tí ò fọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ṣe sọ̀láàtì rẹ lọ́ṣọ̀ọ́ nítorí ọlọ́run ọba wa fa sọ̀láàtì rẹ gùn nítorí ọlọ́run ọba wa má ṣe lọ́ṣọ̀ọ́ nítorí àwọn èèyàn má fàágùn nítorí àwọn èèyàn torí wàláhì tó o bá fi lè kùnà láti ṣe gbogbo nǹkan wọ̀nyí nítorí ti Allah wàláhì òfò lọ́ba padì èèyàn ò ní nǹkan kan tí ó fún wa kò sì ní nǹkan kan tá à ń bẹ̀rù lọ́dọ̀ rẹ̀ kò lálùjánnà kò níná kí wọ́n á ló dé tó fi wá jẹ́ pé ó tún fi dénú ìbàdà àti wa àwọn òní sẹ́ńtúrì ọlọ́run rìyá òtún wá gbogbo ẹ̀ òkùnkùn kì í sì kùn kó nínú ọmọ mọ́nu wọ́n mọ̀ sẹ́ńtúrì ọlọ́run ló ṣe ń ṣe àbí torí àwọn èèyàn ọkàn lè máa parọ́ fáwọn èèyàn tọ́mọ̀ni tọ́ ọlọ́mọdé ọjọ́ rí àwọn subhanallah subhanallah kéèkéèni ọlọ́mọ ọlọ́mọ tí ń bẹ ní ọkàn rẹ ọlọ́run náà ni ó sì bi ọ́ léèrè ṣùgbọ́n èèyàn ò tọ́jú nítorí kó mọ̀ bàjẹ́ pé àìtara ẹni jí yóò jẹ́ àgbàgbéra á fi wá kú lórí ibú torí ẹ̀ kéèyàn ṣọ́ra ọlọ́mọdé àṣàṣe dànù kéèyàn ọmọ kíyèsí pé ọlọ́wọ́n bá ń rí òun ọlọ́wọ́n bọ̀ wá rí nǹkan kan lára ara lásán kí nǹkan kan pamọ́ sí kò sí pamọ́ sí gbogbo ohun tí ń bẹ nínú ìsàlẹ̀sàlẹ̀ ọkàn wa nínú pàlàpàlà ọkàn wa kò sí ìtọ́lọ́wọ́n bọ̀ ọ̀ma torí ẹ̀ lèyẹn ṣe gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ à ń fa sọ láti gùn ẹ̀rù ń bà wá wàláhì kọ́mọ lọ jẹ́ rìíyà kọ́mọ lọ jẹ́ rìíyà ìsì máa ba ṣẹ́jẹ̀ ni fẹ́lẹ́ yóò khaffif torí pé ó lè jẹ́ rìíyà kó wá túmọ̀ sí pé fẹ́lẹ́ yóò khaffif kó wá jẹ́ pé màtá bá ti wá bẹ̀rẹ̀ sọ́lá náà wàá gé kul huwa Allahu ahad sọ́nà méjì. يقول هو الله أحد الله الصمد الله أكبر ينكا كيجي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبا أبا بيتي بانكو بيتي بانكو torí pé a ò gbọdọ̀ pátì nítorí àwọn èèyàn a ò sì gbọdọ̀ ṣe nítorí tiwọn. tó bá fi ilẹ̀ nítorí tiwọn fa huwa shirk tó o bá ṣe é torí tiwọn fa huwa riya tó o bá fi ilẹ̀ nítorí tiwọn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ tó o bá sì ṣe nítorí tiwọn o ti ṣe kárí mi ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ ló náà torí de eléyìí ah ẹnikẹ́ni tó wà nílé ayé tí o ti kú kọ́mọ̀ pàdánwò níbi bẹ́ẹ̀ wà láyé gan wàláyé ọ̀nà wo la fi lè mọ́nítọ̀ ara wa wàláyé sẹ́ńlá ni táàfin máa rí i pé gbogbo ń tà ń ṣe tá ń sọ torí tọ́lọ́n là ń ṣe ń ṣe wàláhì iṣẹ́ ńlá ni téèyàn bá mọ bó ṣe wúwo tó kọ́dọ̀ èèyàn ní rí àsìkò láti rẹ́rìn láàyè àdáwò tí ń bẹ wájú wa kọjá agbára wa o àfi kọ́ lọ́run ṣe ń rọrùn fún wa gbogbo kékeré gbogbo nílátà máa ń ṣe a gbọ́dọ̀ máa kíyèsí pé torí ọlọ́run là ń ṣe ń ṣe torí ọlọ́run kìí ṣe torí èèyàn torí àtẹ̀mí àti wọ́ níwájú ọlọ́run ọba wa ẹni tá a ṣèṣirò fún ni wá bàbá sì ṣe ń torí ọlọ́run ọmọ bàbá ṣe ń torí ẹlòmíì ọmọ sí ọgbọ́n tá a fẹ́ dá ṣé wàá àdìjọ́ tó lọ́ọ́ bá wa tú àṣírí wa ní gbangba kìyàmọ̀ níwájú gbogbo àgbáńlá ayé látògbọ́n àbí ká tètè bá ẹ̀mí ara wa ká bá wí ká tètè kó ọkàn wa níjànú lónìí pé torí ọlọ́ọ̀ni gbogbo ní táwa ń ṣe àfẹ́ ṣe ń torí èèyàn torí ẹ̀ tó máa ń ṣe ìmáàmù fáwọn èèyàn máa sọ̀rọ̀ ààrẹ mọ́fàlá jù àmọ́ jẹ́ kí sọláàtì rẹ̀ fúyẹ́ ìdí tí Ànábì sallallahu alaihi wasallam fi sọ bẹ́ẹ̀ ni pé ṣebí àwọn náà là ń sọ nínú àwọn hadith wípé ọ̀ranyàn àwọn hadith tọ́ka sí pé ọ̀ranyàn ní ká lọ ṣe sọláàtì fil jamaa tó bá yẹ pé ọ̀ranyàn ní ká lọ ṣe sọláàtì ní masjid fil jamaa àbí ká ṣe sọláàtì fil kò bá jẹ́ kharij al tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ó wá yẹ kí ẹni tí máa ń síwájú wa nínú sọ̀láàtì náà kó tún máa ṣe ìṣe kọ́mọ hùwà tí ò ní jẹ́ ká lè máa wá. ìtumọ̀ rẹ̀ nù kò yẹ o kò yẹ ọ yẹ kó kíyèsí wípé gbogbo wa pátátá wà lẹ́yìn kọ́dà kọjá torí ọlọ́run náà ló ṣe fẹ́ fa sọ̀láàtì yìí gùn gbogbo ò lágbára láti lè ṣe sùúrù fún. torí à ń fẹ́ kọ́mọdé ọwá anábìsọ̀lọ́lá àṣọ afẹ́kọ́mọdé ọwá sí masjid eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tó ba àdìsí mọ̀ọ́dúnwọ̀ àdìsí kan wà tó jẹ́ irọ́ tó jẹ́ irọ́ tó pa mọ́ Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé jannibu masajidakum sibyanakum wa majaninakum ẹ lé àwọn ọmọdé kéékèèké yín jìnnà sí masajid ẹ sì lé àwọn wèrè tí ń sinwín jìnnà sáwọn masajid yín àdìsí yẹn mọ̀ọ́dúnwọ̀ kì sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam irọ́ ni wọ́n ní ọmọdé ń bẹ otu wọn ó túmọ̀ sí pé à káwọn ọmọdé náà wá mẹ́sítẹ̀dì à káwọn náà wá mẹ́sítẹ̀dì because ọmọ tẹ́ fẹ̀sìn kọ́ láti kékeré ẹ̀ mú wá láti kékeré ṣé ń ni ó lọ kò lọ o kò ní ṣe lọ nítorí pé intent ń kọ́ láti kékeré náà ni ó dàgbà lé lórí kí wá sí tọmọ wa mẹ́sítẹ̀dì tẹ́ máa jájú máa gbẹ́gbẹ́gbẹ́ ah, ọmọ òdì pé bàbá kan wà tí wọ́n àjòkò rẹ̀ ń lé ẹ má pa mí. yìí sì ṣe tẹ́ fi kòbókò tó yẹ pé ẹ máa kó bò wọ́n kò burúkú ẹ fi kọ́ pé tọ́ ọ bá ntaamu àmọ́ kọ́mọ̀rì pẹ̀lú ọmú njọ́ kan àmọ́ wọ́n ee àlàyé nu so ọmọ bá di pé yes mọ́ṣáláṣí yẹn gbọ́dọ̀ wà discipline ẹ̀yin jẹ́ wá ọ̀họ́jú máa bá wọn kòbókò retí rẹ nígbà tó bá tẹ bá parí sọlá àtẹrí pé ó náà farabalẹ̀ pé wàá ń bí ẹ̀rọ afún sweet pé masha Allah nígbà tó ṣe tó ṣe tó tó farabalẹ̀ masjid ló ṣe gbélé bó bá di lọ́la ńkọ́ bàbá sẹ́ẹ̀rí pé mo tún farabalẹ̀ bẹ́ẹ̀ <laughs> so eléyìí á jẹ́ kí àwọn ọmọ wọn mọ wá masjid yóò sì mú kí àwọn ọmọ kó jẹ́ pé wọ́n máa farabalẹ̀ nígbà tó máa di masjid ẹlòmíì wà nínú àwọn èèyàn tó yẹ pé ọmọ rẹ̀ gbọ́rọ̀ ariwo ni ariwo ni gbẹgbẹgbẹgbẹ àwọn bàbá mi wọ́n bá ti sálábà hmm, wọ́n kàn pọ̀ sí ni sàá àbà àbà ibà yìí náà bìmà ẹ̀yin náà bìmà nǹkan tẹ́ kàn rọra sí náà ni pé ẹ fọ ọmọ mọ́dọ̀ ẹ wà sọ fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ pẹ̀tọ̀ ẹ ọmọ yìí báyìí ẹ tẹ́ bá ti wá mẹ́sìtì tẹ́ máa mú mọ́dọ̀ tẹ́ bá ti mú mọ́dọ̀ ọmọ ọmọ yìí pé ibi báyìí o kìí ṣe pé wọn kàn máa ṣe bó bá ti ṣe fẹ́ nítorí pé ibi títí ń lọ títí ń bọ̀ títí ń ṣèṣe pé ní tó bá wù òun lòun ó ṣe ó lè bá sọ láti ẹlòmíì jẹ́ kì í sọ̀rọ̀ yẹn lórí òun tẹ́lẹ̀ náà yóò sì kó bẹ́ẹ̀ ni tọ́jú ọ̀ràn lórí tiẹ̀ so nítorí de eléyìí èèyàn kọ́ṣẹ́ ọmọ yẹn èèyàn mú torí ẹ̀ ló imam ahmed sọ ló dáa jù wọ́n ní tẹ́ ọmọdé kékeré wá masjid ẹ jẹ́ ọmọ bẹ́ẹ̀ láàrin àgbàlagbà torí pé ọmọ bá kó tó ń bá ṣe so torí ẹ̀ ọmọdé ọmọdé sí anábìlẹ̀ ọmọdé ń bẹ́ẹ̀ wọn ẹ yóò lè concentrate lórí ẹ̀ tẹ́ fi parí ẹ̀ tí máa ti ọgbọ́n jù ibi tí wọ́n pa yín ti sínú o ẹ̀yin náà máa kíyèsí sílábọ̀sì àwọn ọmọdé kéékèèké ẹ̀ rí i pé sókí lọ bí oge ni sókí lọ bí oge wọ́n á ti fọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti tó tọ́ba ti ní kó pọ̀ jù ibi tí orí àlàyé lọ́mọ́ òfin títà alẹ̀ so sẹ́wáìsì fẹ́ mọ̀ pọ́ pọ̀jù àbí ọ̀pọ̀jù ibi tẹ́ ń ti sálàyé kíníkan kíníkan tó bá ti yẹ ní for apple b for banana ẹ c for cat òtò òtò bá wọn kò gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti fẹ́ sọ pé d for ẹ tó bá gbá bọ́ọ̀lù gbòm òde lẹ́bọ̀ mọ́ so ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni sọ̀lẹ́yà torí pé ọmọdé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ogún àgùn jù torí pé islam islam ò fẹ́ pé tó bá ti ṣe débì kan yóò po ẹ̀yin lẹ́ẹ̀ tẹ̀lé ìjọba ọ̀hún wọ́lkẹ́bíir bẹ́ẹ̀ làgbàlagbà àgbàlagbà náà ń bẹ̀ nínú àwọn tó wá mẹ́sítì kìí ṣe àgbàlagbà tó wà láàrin ni sọ ọ̀bọ̀dọ̀ àgbàlagbà arúgbó arúgbó náà ń nu wọn torí bàbá tó ti dàgbà tó ń lọ jókòó lé ló ti ṣe ó ronú pé ikú lè dé ti lára ó tún ti spare time àbí extra time ló ń lò báyìí mà ti lọ sí lọ́wọ́ àmà sẹ́nu sàárè ló ti máa lọ masjid nínú àlànàbì ń sọ yẹn pé ẹ̀yin àgbàlagbà náà máa lọ ma lọ arúgbó kẹ́ máa tẹ̀ lọ mọ́sálásí kódà kó sì pé lọ islam fẹ́ bẹ́ẹ̀ islam fẹ́ bẹ́ẹ̀ a sì ti mọ̀ pé alhamdulilayi lọ́pọ̀lọpọ̀ àwọn masajid àwọn arúgbó àwọn arúgbó pàápàá àwọn arúgbó tó ara wọn bíi bàbá kan nu wọn làwọn ti lé seventy àwọn sì dúpẹ́ fọlọ́ wọn ní kò síjọ́ kan tilẹ̀ ń má bá wọn láyé táwọn rò pé àwọn ò di ìrọ̀lẹ́ kò síjọ́ kan tó ń wọ̀ táwọn rò pé lè ó tún má bá wọn allahu akbar eléyìí jẹ́ ọ̀rọ̀ ta ni abdullahi ibn umar radiyallahu anhuma idha asbahta fala tantadhir al-masa wa idha amsayta fala tantadhir so bàbá yẹn kàn sọ bẹ́ẹ̀ náà ni àwọn wò pé torí pé àwọn ti dàgbà àwa ń kọ́ gbàtà àwọn náà tilẹ̀ súbára ní ìsọ́ ká máa wò pé àdàárọ̀ náà kò ká máa wò bẹ́ẹ̀ because ẹlòmíín wò pé ah èmi wá lu yìí o máa padà lé o <laughs> ẹ tó wá padà lé ó lè jẹ́ lé tó ti wá ó sì lè jẹ́ lé sàárè sá so ẹni tó ń jọ kúrẹ́ bá ti pé kò sádọ́gbọ́n sí kò sádọ́gbọ́n sí torí ẹ̀ ẹni tí ọlọ́run sì ní kílẹ̀ ọmọ bá kọ́ máa rò pé òun dìrọ̀lẹ́ ṣe bí bẹ́ẹ̀ náà níjọ́ kan níjọ́ tá a bá kú jẹ̀ ọ̀kan láàrin inú méjèèjì níjọ́ tásìkò kú wa bá tó inú pé àárọ̀ láàrin rẹ̀ inú pé bá wa bí ó sì ṣẹlẹ̀ níjọ́ tá a bá kú àmọ́ kó tún ah, so nítorí di eléyìí báyìí àwọn àgbàlagbà náà ń bẹ nù àti ń bẹ lẹ́yìn rẹ̀ yá imam àwọn àgbàlagbà ń bẹ nù ẹ̀sìn mọ̀pá àgbàlagbà mi ti dàgbà débi pé Allahu akbar yọmọ gbani yọmọ gbani oríṣiríṣi làgbàlagbà fa yọmọ gbani tó tọba wa fa sọ láti láfàgùn jù bó ló fẹ́ sẹ́ àwọn bàbá yẹn wọ́n da'if ọ̀lẹ́wà láàrin wọn ẹni tó lẹ́wà láàrin wọn tó yẹ kí lè dúró pẹ́ kò lè jókòó pẹ́ so wàá ṣàkíyèsí irú wọn wadal haja ẹni tó sì ní bùkátà ń bẹ láàrin wọn ẹlòmíì nu wọn ọ̀n bẹ tó ti pé ìgbẹ́ máa ṣe láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún síra àwọn ìgbẹ́ ọ̀wà náà ni wọ́n á fa sọ̀láàtì láti lọ bí ishiruna daqiqa bí ogún ìṣẹ́jú yóò fi sọ̀láàtì lẹ́yìn òní filẹ̀ yóò filẹ̀ o kò sì sẹ́lọ̀ ìwọ́ lọ́ọ́ fà bẹ́ẹ̀ náà ni ọ̀n bẹ nínú wọn ẹni tó sì kó ní bùkátà wọ́n ní ẹ lọ padà wá láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ mẹ́jú ìṣẹ́jú mẹ́wàá lọ ọ̀gá ó ti dé o so ọwọ́ anitọ̀ ńgbà wọn ti pé sọ̀láàtù sọ̀bù dípò wọn lọ ṣe sọ̀láàtì kó wọn tó padà wá sọ̀láàtù sọ̀bù ràkàtà kò yẹ kó ju ìṣẹ́jú méjì lọ táwọn ìparí ni wọ́n bá fa sọ̀láàtù sọ̀bù ní máa ń lọ bí hamsa wa arba'una daqiqa forty five minutes bùkátà tí ọba jẹ́ àbí oníbàjẹ́ yọba jẹ o lè já sọláàt ìdáná bí n tọ́ka sínú fa gbogbo ẹni tí wọ́n wí yìí lè já sọláàt fún òfin ọlẹ̀ sọ wá pé wa nínú òfin ọlọ́run kò pé wa fáwọn bá sọláàt lò yẹn kẹ̀kẹ́ já ní nítorí bùkátà tiẹ̀ tó ní kò túmọ̀ sí pé ń bẹ́ nu ẹni tó ní bùkátà àti yàgbẹ́ tètè sálámà kó lè bá a lọ yàgbẹ́ gbígbẹ́ bá ń gbọ̀n fi sọláàt lẹ̀ tèrè sì sẹ́ Allahu Akbar ń bọ̀ bóòlù àti fẹ́ wá ṣe táàfì wá yára tígbẹ́ òfin ní jáde lọ yàgbẹ́ jẹ́jẹ́ rẹ mayàgbẹ́ sí masjid. ṣùṣùgbọ́n tó ń tọ́ka sí ni pé bùkátà ti máa bẹ fáwọn èèyàn bùkátà ti ń bẹ fún yàn nísìnyí pé wọ́n fẹ́ lọ wo oúnjẹ tí ó jẹ bùkátà ti ń bẹ fún nípọ́ lálàárẹ̀ ti mójútó bùkátà ti ń bẹ fún òní pé ibi tó gbé dúkìá rẹ̀ sí ẹ̀rú ń tí wọ́n bá yára wọ́n sọ páńpẹ́ sí mọ́tò lẹ́sẹ̀ tí wọ́n wọ́ lọ tí wọ́n bá ti jù sẹ́jú mẹ́wàá lọ tó bá dé àwọn kìnnìkan lásùmọ́ pé wọn wọn ò ní rí mọ́tò rẹ̀ wọ́ wọ́n wá fa sọ̀láàt sàlàsúnà dàkíkọ̀ fọ́gbọ̀n sẹ́jú mọ́tò ti débi tẹ́ ẹ̀ mọ̀ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn so ìyẹn gbọ́dọ̀ kíyèsí. فإذا صلى وحده فليصلي كيف شاء tó wá pé ọ̀lọ́ńdá máa ṣe bọ́ bá ṣe wọ̀ ọ̀ bá fàágùn títí títí títí tásìkò sọ láti fi jáde ìwọ lọ́mọ. sọ́wọ́ àṣeéṣe pẹ̀lú pé ká lọ ṣe sọ látù nínú jama kéèyàn ó sì tún máa dá sọ láti kí tí ó fi wá kí bọ́ bá ṣe wù sọ látù mafruḍa sọ ṣeéṣe àbí ò ṣeéṣe ó ṣeéṣe náà àsìkò tó ń rìnrìn àjò tó ẹ pé wà nìkan lórí ra rẹ máa fà ń so àsìkò tó sùn lọ tí wọ́n fi kíjà máa tako tó jí máa kí n so bí tí wọ́n bá lè fàdé ni so ṣùgbọ́n wọ́n wá nínú àdéhìí pé lílọ́sọ̀ láti lára onáà ní tẹni tí ó ṣe pé kò ṣe sọlá títí tákòókò sọlá tó mí fi wọlé síbẹ̀ náà lẹni tó fa sọlá tó gùn títí tákòókò sọlá tó mí fi wọlé wá bá ó fa sọlá tó sóbì gùn títí sọ̀látù dúhùrù fi wọlé tẹ̀kẹ́ eléyìí àṣejù burúkú ti wọ̀bẹ̀. so nítorí di eléyìí báyìí muttafaqun alayhi ṣùgbọ́n yìí náà mà ẹja bìrọ̀ alẹ́ rí tó bá yẹ pé ìwọ nìkan ló fẹ́ dá ṣe sọ̀lá o sì tún jẹ́ imam bọ̀tọ́ wá ṣẹlẹ̀ yìí pé ọlọ́ọ̀bì kan pẹ́ kó tó dé wọ́n ti parí sọ̀lá ìwọ ló wá fẹ́ dá ṣe láàrin yín sọlọ ṣé bó ṣe kí tó máa ṣe imam fáwọn èèyàn lókì tó bá kú ọ nìkan kò dájú ó yìí pé wọn àti ń ṣe imam yín masha Allah tó bá jẹ́wọ́ nìkan ni ní sọláàtì tó yẹ pé bóyá tó bá yẹ pé imam ló bá ń ṣe ó lè kí wal fajr ní rákà alákọ̀ọ́kọ́ tó bá yẹ pé wọn nìkan ni nàkà inna anzalnahu fi laylatil qadr ah lé ebi wọn fajiri lẹ máa kéwòn mi ah kò sí wàhálà rẹ mo yé so èyí tó yẹ kọ́ fà wọn ò ní fà ibi tá a ti pẹ́ rò ń gbà wá nu kọ́ má jẹ́ pé kárí mi èyí tí ò ní kárí mi nú ọ̀ short cut ẹ̀ èyí tó yẹ kó wo ipò àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ńkọ́ ọwọ́ afagun tẹ̀lékè ń bẹ̀rẹ̀ àníyàn ńkọ́ ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ní bara rẹ̀ ń ṣẹ́jẹ́ látàrí bí òun náà ti ṣe nífura látàrí bí òun náà ti ṣe ṣe kíni bí òun ti ṣe nífura tó bá parí sọ láti tẹ́tọ̀ ń ṣe imam wàá rí kó o ní dojúkọ àwọn èèyàn àti kó o astaghfirullah astaghfirullah allahumma anta salam ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يبقى أنا لو تقاجو ساوية صح لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد كبروا وأنا كلا داس الصلاة السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إيه كان لو تجد أستغفر الله أستغفر الله أبي بي أخواني أستغفر astagfurullah kò ممكن إن الله غفور gafur سبحان الله subhanallah náà ló kó má jẹ́ kí kárí mi ti ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹjẹ́ abẹ̀rù ọlọ́run ẹjẹ́ arántí pa ọkù ẹjẹ́ arántí pé ètò bá ṣe nítorí tọ́lọ́run náà ni ó ṣẹ́kù ètò bá ṣe nítorí nǹkan míì tọ́ ó ti gbẹ̀san rẹ̀ muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdìsí kan wá eléyìí jẹ́ àdìsí Amr ibn Salama Amr ibn Salama yìí báyìí Salama bàbá rẹ̀ ó náà ní Salama ibn Nufay' amúrò bùnú sálámà yìí ó ní bàbá òun sálámà ọmọ ànùfẹ́yì ó sọ fún òun wípé ji'tukum min 'indi min 'indi nabiyyi sallallahu alayhi wa sallam haqqan mo wá bá yín o níṣẹ́ ni mo wá bá yín látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì ọlọ́run lódodo ànábì ọlọ́run lódodo gbàtọ́ lọ́dọ̀ ànábì tó dé ẹni sọ fún wọn báwọn faqal wọn làwọn bí sọ fáwọn nínú ẹ̀kọ́ tó kọ́ àwọn idha hadaratis salat nígbà tá àkókò sọláàtì bá tó falyu'adhdhin ahadukum kẹ́nìkan nù yín kó pèpè fún sọlá waliya'ummukum aktharukum qur'ana ẹni tó ha alukur'ani pọ̀jù láàrin yín kó ṣe imam qala ó ní fanagọ́rù wọ́n á wo àárín wa bàbá rẹ̀ ń sọ o sálámà ọmọ nùfẹ̀yẹ̀ ń sọ fọ́mọ wípé wọ́n á wo àárín wa lẹ́yìn tí a ta sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam yìí àwọn èèyàn wọn nígbà tó délé ní jíṣẹ́ òun ọkọ mọ́ ọ lọ jíṣẹ́ fanagọ́rù wọ́n á wo àárín wa falam ahadun akthara minni qur'ana kò sẹ́nìkan tó hàlùkùránì tó ní àárín àwọn èèyàn wa faqaddamuni wọ́n bá tì mí wájú pé kí n máa ṣe imam wa ana ibnu sittin aw sab'i sinin nígbà tí wọ́n á lọ́mọ ọdún mẹ́fà àbọ̀dún méje abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n tì mí síwájú kí n máa ṣe imam rawahul bukhari wa abu dawud wa nasa'i nígbà tó ipá àdìsí ń sọ nípa sọláàtì jamaa ni àwọn àdìsí wọn ń sọ nípa sọláàtì jamaa ìlọ́fà níbi ní hajar ló tún fi má àdìsí wá ń bí hadith yìí ń sọ fún wa nípa sálámà ọmọ nùfẹ́yẹ̀ nígbà tí wọ́n lọ bá nàbí sallallahu alayhi wa sallam tójú bó ti ṣe kéré tó àwọn èèyàn rẹ̀ wọn ò sáláì mú lẹ́yìn eléyìí túmọ̀ sí pé àwọn ọmọdé wa kéékèèké tá a bá mú wọn lọ síbi tí wọ́n ti ń gbọ́ nípa àmà kò sí tó burú bẹ́ẹ̀ pàápàá jùlọ táwọn ọmọ yẹn bá jẹ́ ọmọ tó ṣe pé ara wọn balẹ̀ torí pé ọmọ ọdún mẹ́fà ọdún méje ni wọ́n mú lẹ́yìn ẹ wá wo ntọ́ ha sórí nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ wo ntọ́ bí láǹfààní fún láàrin àwọn àjọ rẹ̀ ó ní mo ti dé wá báyìí látọ̀dọ̀ anabi anabi òdodo ọmọdé kékeré ni ó sì mọ̀ pé anabi òdodo ni allahu akbar nítorí pé látàrí ti ń gbọ́ táwọn èèyàn ń sọ nípa anabi látàrí tó rí lára anabi látàrí ń tọ́ gbọ́ lẹ́nu anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọmọ pa anabi òdodo ni. báwo tí wàá rẹ̀ rí táàsì rẹ́ni tó rán anabi àárín tá anabi wí a sì gbọ́ ń tọ́ sọ a sì kà nípa rẹ̀ gbogbo eléyìí mú ni ní ìmọ̀ àmọ̀ dájú eléyìí tí iyèméjì ò lè wọbẹ̀ rárá rárá pa anabi ọlọ́run ọba ni lódodo àwọn ò sí iyèméjì rẹ̀ níṣẹ́ ń bẹ nítòsí tiẹ̀ náà alukur'an tó bá ní kì í sọ ànábì òdodo lọ́lọ́wọ́ bá fi rán kì í sì sọ̀rọ̀ ọlọ́ múrú rẹ wá àti wọ àtàwọn rú rẹ àtàwọn tó ju ọ lọ àtàwọn àlejànú tẹ́ǹjọ́ ń ṣe collaboration ẹjọ́ múrú rẹ wá kápá kan rapá kan lọ́wọ́ tídì ọmọ lókùn yín ọba ni domi gbogbo eléyìí mú ni mọ̀ pé òdodo ni àbí èso òdodo òdodo ni ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ẹ̀mẹ́ nísìnyí àwọn àmì tọ́lọ̀ fáwọn ànábì yòókù ara àwọn ẹni tí mú àdàmàdì rẹ̀ wá ní ti rọ́ gẹ́gẹ́ bí ẹni tó lò náà ní pọ̀pọ̀ ànábì Musa the original lọ́kàn lọ́ọ́ wági ìrókò kan wọ́n lọ wọ́n gbẹ wọ́n ní pọ̀pọ̀ Musa nù the original ẹnìkan lọ wá òjé wọ́n yọ wọ́n akọ sí la pé khatamu Sulaimana kíkó olùkọ́ anabi suleimana nù tó gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn irọ́ funfun ni àti ìrẹ́ nìkan tó mú alukur'ani wá rí o. قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا أبي وإن كنتم في وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله سورة بيري والله نكاموا وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا صفوا إلى النبي محمد صلى الله عليه وسلم إذا هو يأتي بقبجوا lórí pé àwọn fẹ́ múra alukur'ani wa tápá kan apá kan lọ́wọ́ òní rí mú òní rúrú mú wa láéláé. so eléyìí tó láti mú wa mọ̀ kò nídìí kọ́kọ́ ọ̀rọ̀ ànábì tó a sọ pé tó bá fojú kọ ànábì ẹ̀ máa jó ni pé kíni ṣé gángan lànábì wa mú wáyé ni tẹ́ fi máa jó. tọ́ wọ́n lọ́wọ́ bí sọ pé idha hadarati s-salah falyu'adhdhin ahadukum eléyìí ń tọ́ka sí pé ẹ gbọ́dọ̀ pèpè fún sọ̀lẹ́ kákòókò sọ̀ láti tó wọlé kákòókò sọ̀ láti bá wọlé kọ́kànnù yóò pè rùn eléyìí túmọ̀ sí pé a ò gbọ́dọ̀ pèpè fún sọ̀lá àkàkókò rẹ̀ tó wọlé wàlídà tẹ́nìkan bá fi lè pèpè fún sọ̀lá kó tó di pákókò rẹ̀ wọlé ń ṣe ló jẹ́ lọ́rọ́ rẹ̀ ọjà sí pé ń gbára gbóná lásán ni ń kọ́ àti màrún pè ní wàhálà yìí nínú fúkì tí ń bẹ lórí rẹ̀ ó ní tó bá pè sọ̀lá síwájú kákókò sọ̀lá tó tó wọlé ànídàlóhùn sìmánà bí sọ pé idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul tẹ ẹ bá gbọ́ ẹni tí ń pe sọ̀rẹ́ ẹ máa wíru nǹkan tí ń wí ẹni tí ń pè run kó tó di pa àkókò rẹ̀ wọlé ńkọ́ ànídàá lòun o ń gbára gbóná ni ilé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀. àyàfi sọ̀látù subh pípè tí wọ́n pè tá alákọ̀ọ́kọ́ fún eléyìí máa wáyé kó tó di pa àkókò rẹ̀ wọlé ni eléyìí tó máa ń pè á dà torí pé sunna anabi sallallahu alayhi wa sallam lè léyìn. wọ́n wá sọ pé fẹ̀lú ẹ̀dín ahadukum kẹ́nìkan nu yóò pèrún ẹnìkan nu yóò pèrún ẹnìkan nu yíyún kó sá ti jọkùnrin kó sì jẹ́ mùsùlùmí. eléyìí tọ́ka sí pé ẹni tí ó pèrún kìí ṣe mẹ́jẹ̀mú rẹ̀ ní kó jólùmọ̀ ńlá kìí ṣe mẹ́jẹ̀mú rẹ̀ ní kó ní àgbọ́yé nínú ẹ̀sìn ṣùgbọ́n náà láti lóhùn tó wọ̀ ẹ́ sì lè rìn tó sì jọ́kùnrin tó sì ń sọ àkókò sọ̀rẹ́ ẹ̀ kò burú kò pè ọ́ eléyìí túmọ̀ sí pé ọmọdé gan àbágbàlagbà kó pè ọ́ eléyìí torí àwọn ọmọdé kan á lọ gbé microphone ìsọ ma pínrín sí o tí wọ́n á pè ọ́ débi tí wọ́n pè ẹ̀ tí ìbá ń gbóúnjẹ wá lórí irun pípé a'udhu billah yọjẹ ni tí wọn ma nǹkan ti ń ṣe pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar allahu akbar ó sì parí sórí la ilaha illallah tó bá ti jẹ́ mumayyizan asọ̀bíyul mumayyiz ọmọ tó ti mọ̀ tún yàtọ̀ sósì tó mọ̀rún pípé yàtọ̀ sí kọ́ọ́mà irú wọn lè pẹ̀rùn ó sì dáa kẹ́tí máa fi kọ́ àwọn ọmọdé kéékèèké láti sìn because àwọn náà ni ó di àgbàlagbà ọ̀la àmọ́ ká wá wo wọ́n mọ́ microphone pé àpèkú ni tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń pè é wọn ò pè mà yóò máa hó ni hóó tó bá ti dákẹ́ wọn mọ̀ kó ti parí nù àwọn ṣé tí wọ́n ń wìn làwọn náà máa wí pé hóó tó àwọn ọmọdé kéékèèké sì wà tó ẹ train kẹ́ ẹ máa fi hàn pé generation ti ń bọ̀ insha yóò dájú ètò tiwa lọ so eléyìí túmọ̀ sí pé ẹni tí wọ́n dá ní májẹ̀mú fẹ́ni tí ó bá ṣe imam kì í ṣe májẹ̀mú fẹ́ni tí ó bá pèrun ọ̀rọ̀ ọ̀run pípé ó fúyẹ́ lẹ́gbẹ̀ẹ́ imam. wàlíyà umukum aktharukum qur'ana ẹni tó ṣe alukur'ani jù nínú ẹni kó ṣe imam so eléyìí fi hàn pé ọ̀rọ̀ imam le ju irun pípé lọ. ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ kí wọ́n á nìtúmọ̀ àwọn ọlá àti ọlá tí wọ́n ṣàlàyé pé ń bẹ fáwọn ẹni tí máa ń pèrún nígbà tọrọ ìmáàmà tó ga ju ìrun pípè lọ bẹ́ẹ̀ ni ọlá tí ń bẹ fún ìrun pípè ọ̀gá débi pé anabi sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ̀ bá ráyè débi àfi kẹ́sẹ̀ mú jẹ́ ẹ̀ bá ṣe àwọn olùmọ̀ yìí pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n fún ìmáàmà lọ́lá nítorí pé anabi sallallahu alaihi wasallam ìmáàmù ni wọ́n ṣe títí náà fi fààyè lẹ̀ ìmáàmù ni wọ́n ṣe tán fàyè lẹ̀ ààrí nǹkan kan nínú rẹ́kọ̀d tó sọ pé ànábì tiẹ̀ pèrún rí sallallahu alayhi wa sallam so ṣùgbọ́n kò túmọ̀ sí pé ọlá tí wọ́n ní bẹ fúnrun pípín yẹn náà kò sí fún ọlá yẹn bu àyà débi pé Umar radiyallahu anhu ó ní lawla al-khilafatu lakuntu tí o bá sì tó lórí tọ́lọ̀ ń sẹ́mi lólórí ni irun ni bá máa pè eléyìí ó túmọ̀ sí pé ipò ńlá ni kéèyàn ó pèrún ṣùgbọ́n ẹ dì mọ́ o kì í ṣe báwa sì wá sọ gbogbo nǹkan ẹ̀sìn dà tá a sọ́dọ̀ oyè oyè oyè pé ipò ńlá ni ipò kápẹ̀rún kò túmọ̀ sí pé mọ́ṣáláṣí yóò ní làdáni kan tó permanent tí wọ́n máa gbé bàbá làdáni sòtúbá yẹ pé nìkan wà tí ń sọ àkókò tí máa ń pèrún gbogbo bàbá ọ da ṣùgbọ́n kò túmọ̀ sí pé ẹlòmíì náà ní láàyè yàn ẹni tó bá lè tètè débẹ̀ kó pèrún ẹni tó bá ti tètè débẹ̀ kó pè rún àmọ́ gbàtà ti máa ń pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò dààmú ní tí ò bá ti lówó nú wọn ò ní í ṣe é tó bá pé lówó ni kálukú ọmọ ẹja sí i àmọ́ wọn kàn máa gbóhùn rẹ̀ gbogbo àwọn àníkíní àti kò sí sálárì kò sí sálárì kò sì sí ládá lọ́dọ̀ ọlọ́ ládá ń bẹ lọ́dọ̀ ọlọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o. ó wọ́n bá tì mí wájú wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé sálámà ọmọ ànàfọ́ èèyàn láti kékeré làwọn tó bá ti lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam tó máa ń gbànà lu wọn bọ̀ yìí máa dá wọn dúró wọn ò tí ì gba islam o ibi kí n lè gbọ́ lẹ́nu anábì kí n lè gbọ́ lẹ́nu muhammad tó bá ti sọ fún wọn tó bá ti sọ fún yóò ha alukurani tó bá gbọ́ òun náà ha òun náà ha láì tí ì gba islam tó eléyìí lọ́fà ló fi jẹ́ pé ńgbà tí bàbá rẹ̀ gba islam táwọn náà di mùsùlùmí ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà alukurani pọ̀ gan inú wọn fi kíkọ́ máa ṣe ìmáàmù fáwọn nígbà tó àlọ́mọ ọdún mẹ́fà àbọ̀dún méje subahánàlá ọdún mẹ́fà àbọ̀dún méje lè máàmù so ìgbà tó sọ pé ń ṣe lè máàmù fáwọn so rò pé irun náfìlà ni àbí irun ọ̀ràn àyàn ọ̀ràn àyàn nítorí tó bá pé sọ̀látù náfìlà ni wọn ò bá ti sọ kékin ni so àmọ́ sọ̀látù fẹ̀ríìdọ̀ sọ̀látù tó jẹ́ ọ̀ràn àyàn ní ṣe ìmáàmù fún wọn bẹ́ẹ̀ tó eléyìí túmọ̀ sí wípé àṣé ọmọdé kékeré náà lè ṣe ìmáàmù fáwọn èèyàn eléyìí jẹ́ ọ̀rọ̀ ìmáàmù Shafi'i alimami ahmed alimami ahmed àti imaamu malik wọ́n ní kọtọ wọ́n ní kọtọ riwaya mi tún wá tún wá ní ó lè ṣe imaamu nu náfìlà yàtọ̀ sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n àdéhìí yìí kò so yàtọ̀ kódà gan ó tọ́ka sọ̀rọ̀ àyàn ni ẹni tó bá ní náfìlà wọ́n gbà lérò ní ọwọ́ ẹrì wa so eléyìí túmọ̀ sí pé èèyàn lè máa ṣe sọ̀látùn náfìlà kó sì ṣe imaamu fáwọn èèyàn ní sọ̀látùn mafruḍa síbẹ̀ tí mo yẹ pé sọ̀láàtì tọmọdé máa mú wá kó tó bàlágà náfìlà ni àwọn tó tò sẹ́yìn rẹ̀ ń kọ́ ọ̀ràn yẹn làwọn ń kí ajẹ́pẹ́ ẹni tí ń kí ọ̀ràn yẹn tò sẹ́yìn ẹni tí ń kí náfìlà so eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rí tí wọ́n tún lò láti tọ́ka sí pé ẹni tí bá ń ṣe náfìlà ó lè ṣe ìmáàmù fẹ́ni tí bá ń kí fàrídà so eléyìí túmọ̀ sí wípé tó bá jẹ́ pé ọmọdé kékeré lọ́mọ àlùkùránì ké táwọn yòókù ọmọ kankan jọ fọ́ lọ ẹ jẹ́ ọmọ ọmọ ṣe sọ̀láàtì lọ o so ọdẹ bó ti ṣe jẹ́ torí káwọn bàbá bàbá kan láwọn àwùjọ ìlú kan láwọn eréà kan ọ̀fọ̀ làwọn mọ̀ wọn ò nǹkan kan nínú àkùránì tòkọ́ bá sì jẹ́ pé kíní kan ni wọ́n mọ̀ á lórí sọ́lẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ wájú ilé ìjẹ́ bó ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.